àdìsá jẹ́ tèmà ọmọ pupus in Nigeria ẹ̀já sọ ìbálẹ̀ jẹ́ kálí mọ́yọ́ lẹ́yìn láti lè gbọ́ tá à ń sọ ṣáájú ọmọ ìjòkó tọ̀kẹ́ lẹ́jẹ̀ mo jòwó lẹ́jẹ̀ ní fóònù bá dún gbọ́n èyí mi bá wọn yùgbọ́n pé jẹ́jẹ́ jẹ́jẹ́ mo jòkó tí n gbọ́n lọ́wọ́ yáyé ni kí ni wọ́n dún fún fún agẹ́tì pásọ̀dù rẹ ni ayé àárẹ̀ ọmú di mẹ́sẹ́ẹ̀jì mẹ́sẹ́ẹ̀jì ah ń eh, lélẹ́yìí tó ìjẹ́ jẹ́sí tó ń náà tẹ̀ lọ́lẹ̀ mi lè wa tó ṣe rí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí mo gbé ah jẹ́sí ìwọ náà bọ́ sí mi kí ni akọ yìí ó kákéèsì lè fi gbọ́ ló bá ní tọ̀ ń kà lọ ń bá kà lọ gọ́vùnà kìíní kan pẹ́ tọ̀ kí ló aṣẹlẹ̀ ó ní snake lókè à ó sì ẹ̀jẹ̀ pé bí wọ́n dáná kó sì bí snake ejò ah ejò kí ló aṣejò lókè à ejò ejò ejò ejò tọ̀ èmi rò pé wẹ̀jẹ̀ Buhari tí mo gbé tọ ibi tó sá lọ ìjọ tó ti gbé ni ẹ mọ̀jọ gbọ́ tó bá gbọ́ yóò wá gbé mi wá yóò kú orí wa ẹ mọ̀jọ gbọ́ a ah! mo gbọ́dọ̀ gbọ́ mo gbọ́dọ̀ gbọ́ wá sọ fún pétọ̀ ejò gbé bọ̀dá gbára nílò ejò ó jẹ kí ló jẹ ejò ó jẹ thirty six million yé ẹ̀yin yẹn a ah! mo kọ́ káwọ́ lé mi mo sunkún ìrẹ́kùsùn ẹ wo mo dákú omi gbọ́dọ̀ àtọ̀mù tútù òun ló gbà mí lẹ́ mo bá dìde bá wò bọ̀ọ̀ lẹ́yìn bàbá ẹ máa ń ronú mọ́ mi ò gbọ́ o ìrònú tèmi lọ ní pẹ̀tọ̀ ẹ̀ ní kí ni mo ìrònú pẹ̀tọ̀ gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí ìṣeré èjò tó gbé thirty six million ah àjọ pin ni ẹ̀yìn ẹ̀ gbọ́ mo rìn ẹ̀rọ tí mo ṣe jóná mo rìn mo lọ nídó mo lọ nùmí mo lọ nùdó ah ibù mo fẹ́ já sọ̀hún ìyìn rí ọmọ èjò ọmọ èjò báyìí ìyìn bá pàdé ẹ̀ ní kí náà ṣe gbogbo èjò yẹn àti ṣèpàdé thirty six million tó kọ́ mí náà wọ́n lọ ná wọ́n wá fúròṣì èjò kò jẹjọ mọ́ owó olówó tó ah pátọ̀ ó parí ló padà mo rò pé tọ̀ lẹ́m náà wá gbogbo ọ̀nà tí èmi náà ṣe kúrò owó mi ló kù báyìí ìgbà ronú ìrònú ìrònú ìrònú ìgbà ronú ìrònú bá ṣe lọ́kàn pé ah ejò kan bẹ tèmi náà ti tọ́jú láti tọ́jú láti ọ̀sìn ti ṣáyé ti bá jẹ lóde ti bá mu yóò mu mi lòun yóò lò jẹ tó gbogbo pátáláṣà àti pàtàṣà sí sàṣọ́nà ti jẹ àsìkò ẹ ti kúrò báyìí ó gbọdọ̀ jáde ẹni kí ni yíò ṣe jónú inú mi bá rò pé inú òkò mi ìlú owó yàn látọ̀ bá gbọdọ̀ tó dókítà mi yẹtọ̀ gbọ́ ọ̀nà tó ṣe jáde òun mi ìyá mọ́ bá wa mo gbọ́dọ̀ yá mọ́ bá wa bá kó kí ìdájọ́ kan yóò báyìí bá kó mẹ́ta jáde mo ní eré àbúrò ó ti ṣe èrè ó dá mi lójú eré rẹ ti ń burú fún mi mẹ́ẹ̀ẹ́dógún ti ṣe fífítín bá wọlé bá kó jáde kò sí mi lẹ́nu bá dé irun bá dàjẹ́ mo rí inú mi bá dún sùúrù ó dúdú sáà. àríjọ́ mẹ́ta àríjọ́ mẹ́ta nínú fi mú mi ah! ní tẹ́mi jàdùkú pé ah! ìjà sí ah! ẹ má jẹ́ ìsọ̀rọ̀ ó má jẹ́ pé ẹ̀mí mi ò fún wáyà ni ní kínú bá wa pàá kínú so ẹ ló tún wá kó kí lélẹ́yìn ló tún dún sẹ́ẹ̀pà ìsọ ni ìsọ wá gbàgbọ́ láti lọ ní tí dókítà fún mi yìí ti fẹ́ ṣiṣẹ́ ìbá délé rẹ̀ bá gbọ́ pàá ó ti pa ìgbẹ́ níwò bẹ̀ báyìí àwọn ọmọdé tó ní inú mi bá dùn ó di ẹ̀kan náà tí ìjọ jáde dáadáa báyìí àwọn ah, ẹjọ́ ní ìrọ̀jú báyìí lọ ẹ̀yin náà wò kí eléyìí lè gbé mi ẹjọ́ ní ìrọ̀jú báyìí lọ eléyìí yóò gbé wà sómi ẹ̀fún gan eléyìí ò lè gbé pọ́ọ̀sì mi lèta pé yóò gbé mi lọ́ọ̀gá ẹgbẹ́ tèmi gbà mí pẹ̀lú gbogbo wàhálà pẹ̀lú gbogbo bíyà ah! ẹ̀rọ bí oṣù mi rè é ẹjọ́ tó gbówó wa ni o ìgbóná wa jọ̀wọ́ wá fún mi ní tèmi.